A sọ̀rọ̀ pa àwọn máréjì fáwọn èèyàn ṣe tí ò lọ pẹ̀lú ìyàwó láti. Àkọ́kọ́ tó bá ṣe wípé èèyàn obìnrin wà lábẹ́ yẹn, àmì èèyàn ò tọrọ rẹ̀ láwọn òbí ẹ̀ ìyẹn ilẹ̀ ṣe marriage wọ́n ẹ̀sẹ̀ ṣe marriage mistake làwọn nǹkan ṣe but tá a bá rẹ̀ nìkan tó fẹ́ tó fẹ́ kì í ṣe mùsùlùmí kírísítẹ́nì hmm? ni obìnrin the only thing tí ó fi sọ di marriage ni kó ṣe pé àwọn tí wọ́n jẹ́ guardian wọ́n fi fún ẹ̀yìn kì ṣe tí ó invalidate ẹ̀yìn pé bóyá church ni wọ́n ti ṣe àbí court another issue mìíràn ẹ́ ní ìsìnlẹ̀ àkàkù kò tẹ̀ sí church kò sí court ààrẹ nìkan tí kì í ṣe mùsùlùmí ìsìlámù aláàbò fáwọn tó jẹ́ gáájá ẹ̀ náà ni wọ́n fún un ẹ́ kò sọ pé ó dìgbà tán bá tó ṣe ráìtì bẹ́ẹ̀ mùsùlùmí ṣe tí wọ́n sá ti rìlíìsì ẹ̀ fún ẹ níyàwó fún ó ti dìyàwó fún báyìí bọ̀tẹ̀ yìí tí ò ṣe ni kárí ẹni tó ṣe òun ló wá lọ lè ṣe nìká rẹ̀ lọ́nà tẹ́sìn rẹ̀ ọ̀gbà ní ti báyìí káwọn pé obìnrin ló jẹ́ kírísẹ́yìn à ní tẹ́wò ọkùnrin náà lọ tọ́jú lọ lè ṣe nìká rọ̀ bọ́ táàkù ní tán bá ṣe rú ẹ̀ sóbìnrin sì jẹ́ ìyàwó fún ìyàwó ló jẹ́ fún that marriage is valid because the other party is a Muslim ẹgbọ́n mi òdìgbà tán bá tó ṣe tí wọ́n rí yìí sọmọ yìí fún but fọ́kùnrin bá lè avoid kó mọ́ sí ní church tó lọ kò ní the president ẹ̀ láti di pẹ̀lú di nìkan káwá rí ọkùnrin náà fọwọ́ sọ fóun fẹ́ lọ ṣe bóyá church court marriage ó sì bẹ̀rẹ̀ ṣé ìsáfẹ́ ṣe ń kọ́ọ̀tù ni wípé wọ́n lọ rẹ́jísírì ní láàrín wọ́n fi lọ lè rẹ́jísà márèjì ni àbí nǹkan ti lọ òun ni pé kó wà ní òfin pé lẹ́yìn ìyàwó tó fẹ́ yìí òun ò lè fẹ́ ní òun tẹ́lẹ̀ kejì yẹn wọn gbọ́dọ̀ ṣe nítorí bọ̀ tó bá tó ní documentation ni wọ́n fi ṣe mọ́kọ́kùnrin mà pé òun lòun ti okùn bọ́ra rẹ̀ lọ́rùn òun and ní tó ṣe káà mùsùlùmí náà fẹ̀ kan ṣe táàfin ní ní alákọ̀ọ́kọ́ káwa náà dọkumẹ́ǹtì àwọn máréjì sí wa láwọn sẹ́ńtàsì wa islamic center kan ní yíyà bóyá àǹtárò dì ní bóyá kìnìún kan ní bóyá court of appeal ṣẹlẹ court of appeal pé documentation yẹn so that àwọn kan ò ní ní reason àti lọ ṣe léyìn torí ọ̀rọ̀ documentation òfin nìkan ọ̀rọ̀ tí mo sọ ń pa kóbìnrin lè ṣe mọ́jẹ̀mú mọ́jẹ̀mú yẹn wà láàrin obìnrin àtọkùnrin kìí ṣe bi òfin sẹ́mọ́bí tó wù sí ní òun ní wípé tẹ́ bá rọ̀ léṣe tó jẹ́ ti kóòtù marriage ìtumọ̀ ẹ̀ pé gbogbo ẹni obìnrin tó o bá fẹ́ lẹ́yìn ìgbà yẹn kọ̀ òfin ò recognize ẹ̀ síyàwó ẹ̀ àánú ò lè wà entitled sí nǹkan kan tó bá ní Islam sọ ni so kìí ṣe nǹkan tí ó tún gbọ́dọ̀ fẹ̀ kan súnmọ́ obìnrin kan gbọ́dọ̀ fìyàn lọ́bẹ̀ èyí ní ìdí kankan bó o bá mọ̀ pé ìyàwó bá wù ọ fẹ́ ju òun nìkan náà lọ àárín àti ẹ̀sìn kọ́lẹ̀ ó ní rẹ́kọ́d ìwọ ló túnjẹ àmọ́ pé lè ìfún ẹ̀rẹ̀ tó máa wá sọ pé kọ́dà bó bá wá fẹ́ ìyàwó lẹ́yìn ìgbà kọ́dà ó tó ń kọ́ lẹ́ẹ̀kọ́ yóò tó lò tó lè kọ̀ múlẹ̀ àdúgbò gba the same process láti fi kọ̀ múlẹ̀ òwò wá wà ó má ṣe rú eléyìn o nítorí obìnrin obìnrin pọ̀ kọjá kí ẹ̀rọ lè fara ẹ̀ ní ọ̀làwọn àyè iṣẹ́ ọlọ́pàá fún obìnrin àbíṣẹ́ sọ́jà wọ́n láwọn àdàmù torí báwọn náà mọ̀ pé kò síṣẹ́ ń bẹ̀ mọ́ ni wọ́n fi ń tẹ́rí sí tó báyìí tó náà kájú máa ń jagun tó máa ń yàn bá ni obìnrin lílọ tó pé owó oṣù nìkan ló wà ń bẹ ẹ̀wọ́n kò síṣẹ́ ń bẹ̀ mọ́ lẹ́bí tí wọ́n fi ń tẹ́rí sí ẹnu bẹ̀rẹ̀ tó bá àkóbá fẹ́ ṣe owó sọ́jà lórí ká sì tẹ́ndẹ̀ sílẹ̀ lúkù yìí àríta ń bí sàkán lọ bá àwọn pàràmì ẹgbẹ́ kò ní ṣe àwọn torí pé àwọn ẹgbẹ́ ìjọba nísìnyí wó kàn ń gbaṣẹ́ ni kò síṣẹ́

tó bá ẹgbẹ́ ká fáwọn èèyàn lóúnjẹ ẹ fáwọn ọkùnrin tó ń ṣiṣẹ́ náà kó tó obìnrin ọkùnrin ní ó tọ́jú obìnrin èyí pé lè tá ń púṣì fún pé ní ìsìnkú ìkásà máa kó ogun slọ́ọ̀dì fóbìnrin lọ́kọ́ pé ọkọ rẹ̀ òsì ní ìrìnàrà tí ń ṣe ọwá lóhun ló lórí rẹ̀ kó ló lórí ẹgbórí pò lọ́wọ́ rẹ̀ ẹgbórí bẹ́ẹ̀ lóbìnrin ó kàn bá nǹkan tíṣẹ́ bá sì wà ńlẹ̀ tó bá pọ̀ ọkùnrin ní ẹkọ́kọ́ fún èyí tó bá ń fọba flow àti ibi tóbìnrin bá fẹ̀fẹ̀ ti kọlifá ìbẹ̀ àmọ́ lè dé ilẹ̀ sọ́jà ẹ̀fà ọkùnrin sí náà ẹjẹ́ káwọn obìnrin sí wa because kìí sọ̀rọ̀ protection nìkan ẹ́ physical kìí obìnrin kò fẹ́ kan lọ pẹ̀lú ẹ̀ àti fẹ́ kó ṣe àfitì necessity wọn ni ó wà ipò tí necessity bá wà gan lásìkò àti sàlàbà irú rẹ̀ ṣẹlẹ̀ Aisha ọ̀dọ́lá àmúhá ọmọ sọ̀lẹ́ wọ́n láwọn náà máa ń lo okun pẹ̀lú ànábì nígbà tí wọ́n bá ní shortage of àwọn combatants àmọ́ kí làwọn ò mọ̀ ṣe àwọn tó bá wà wounded àwọn ò mọ̀ tọ́jú wọn àwọn tí wọ́n bá tó bá rẹ̀ àwọn ò tọ́jú wọn kó mọ̀ fún wọn lómi ṣàpọ̀ pé ìtumọ̀ ẹ̀ ní pé sọ ancillary services ni wọ́n ń ṣe kìí ṣe combat so irú eléyìí náà ìrìn ká kọ́ ẹ̀ lọ but gbogbo àwọn ọlọ́pàá tẹ̀ ń sọ pé èso ogun ni wọ́n fi ń ṣe àwọn ẹ̀kọ́ fẹ́ gbowó oṣù lásán náà ni and wọ́lá àlà tí bá ìṣẹ̀ ní wọ́n ìṣẹ̀ tó méjì ẹ̀kọ́ ti pé obìnrin ọlọ́pàá náà lè múra lóòjọ mùsùlùmí àwọn ẹ̀sẹ̀ ń sọ bí ọdún mẹ́ta ọdún méjì sẹ́yìn ni tí ìbá ṣe bẹ́ lẹ́yìn tí obìnrin ọlọ́pìlẹ̀ èèyàn fẹ́ yàwó ọlẹ́fẹ́ protect gbogbo nation ìwọ́n tó jọ kọ́ gan ìyàwó tí ò protect rẹ gbogbo nation kan kí wá ní ìyàwó wá jẹ́ fún ọ ìlú ìgbéyàwó kọ́lé yẹn fẹ́ wọn o ìyàwó nation ló fẹ́ nígbà tí ìyàwó tẹ̀ níṣẹ́ ń bọ́ sí traffic onípa traffic wọ́n gán sì ní ìdí náà fẹ̀ kan control traffic tẹ̀ ní ìyàwó kọ́ ló fẹ́ lọ́wọ́ ẹ̀hẹ́n tọ́ ẹ̀wọ́ àwọn ẹ̀ṣẹ́ mi gómìnà balẹ̀ iṣẹ́ iṣẹ́ níwọ̀nba níwọ̀nba ni èdè iṣẹ́ tó wà pé wọ́n gbé mi láti ìfọ́n gbé mi lọ́gbọ̀n ọlọ́pàá náà nù ẹni ẹni tó ṣe tó lẹ́gbọ̀n wọ́n tó gbé lọ sí Port Harcourt kò wà sáìsìkò ní ẹ̀ṣọ́ then obìnrin tó bá jẹ́ tí èṣe mùsùlùmí ó ń béèrè pé tóun lè máa dáná sàárì fún ọkọ òun tí bíyàwó rẹ̀ ló sàjẹ́ ẹ̀yìn tó kìí sọkọ kìí bíyàwó rẹ̀ mọ́nà rọ̀mọ́gọ́ni yóò dára ìsàrí tó bá ikú kọ́wà lára nǹkan tí ń dá tẹ́lẹ̀ ẹ́ so ọláwọ̀ ara àwọn pẹ́ṣà tó wà ń ta